na-akpọrọ na-akpọrọ na-akpọrọ ụ ụe ahad aụị wa naebe ewete dau nị eze nerụnụ wae eooile aa iaụa u e-etowa o ehi anwụci ụkụwa àwọn nǹkan ọ̀sẹ̀ ìsàròyìn tí wọ́n ń darí fún jẹ́tò yìí gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wáyé ìkẹlẹ́lá ìbáríṣà royal express ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kọ̀ọ́ àbífàṣà ìsàròyìn sórí aago wọ̀nyí zero eight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 وكل ضلالة في النار أدعو قفون ولن وضع إكا أتيجي ولن قبضاء النبي ومحمد صلى الله عليه وآله وسلم وعوان ورى لنا وصحابة لنا gbogbo ẹni tí ó ń tọ ìlànà nábì tí tó fi di ọjọ́ ògbìn dọ̀lùkẹ́yàmà adọ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí náà kó fi kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí à ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ ní Royal FM níbí gbogbo àni akí káàbọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa zina náà ni ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni pé à ń ṣàlàyé pé nínú nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ tó ṣe pé téèyàn bá ṣe é èyàn rí ìbínú ọlọ́run ọba àwùjọ tó bá ti ń ṣerú rẹ̀ àwùjọ yẹn àwùjọ tọ́lọ́run ọba ìyọ́nú sí ni ẹnìkọ̀kan tó bá ń ṣe ẹni tọ́lọ́run ọba ìyọ́nú sí ni ẹni tọ́lọ́run ọba ń bínú sí ni náà ni kéèyàn máa ṣe zìnà tọ́ mo ti mú àwọn ayé àti hadith anabi sallallahu alayhi wa <clears throat> ní ìjẹ́ ìjọ tí mo ṣàlàyé wípé ntí kùránù sọ rèé wípé zina yìí ṣe nǹkan burúkú ni kódà nàbì sallallahu alayhi wa òun náà ó rí pé nǹkan tó burú ni ànábì ti ń sọ àwọn sàhábà lára sùmọ́ ṣàlàyé pé ẹnìkan zina rìn sí lẹ́mìí ọmọ ọ̀dọ́ wọn bá nàbì tọ́lọ́run bá sì yọ zina ní ọkàn rẹ̀ gbogbo ẹni mò ń sọ pé gbogbo ọtí wọn náà máa ń ṣàlàyé pé àdáwò tiẹ̀ tọ́kàn ọ̀nù so àdáwò tó lóògùn ni àdáwò tó ní òògùn ni so torí ẹlòmíì rò gẹ́gẹ́ bíi pé nǹkan tí ò lóògùn ni so ó sọkùnrin ó sọbìnrin ni ó lóògùn so inshàlá tọ́lá padà débi àwọn àbáyọ fún ẹni tí wọ́n ń ṣe zina sọ̀rọ̀ máa dé ibẹ̀. Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó yé pé gbogbo ẹni tí ó bá rí zina sí nǹkan tí ò burú ó rí ìwà àgbèrè sí nǹkan tí ò burú lórí pé ta sì wo àwùjọ lónìí yìí àwọn èèyàn ò rí zina sí nǹkan tó burú mọ́ o wọn ò rí sí nǹkan tí dáa ni. so gbogbo ẹni tó bá ń rí báyẹn ànábì jẹ́ kó yé pé à ah, ẹni yẹn ó fọwọ́ ń béèrè ìyà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so yẹn bẹ́ẹ̀ náà hadith Abi Malik al-Ash'ari ó ní sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam hadith yẹn wà ní Sahih Bukhari so ó ní mo gbọ́ tí ànábì sallallahu alayhi wa sallam ó ń sọ báyìí pé la yakunanna min ummati يستحلون الحر والحرير والخمر والمعازف Ànábì ní àwọn ẹni kan ń bọ̀ wá o ń bọ̀ wá tó ṣe pé àwọn ènìyàn wọn ò ní rí sí èèwọ̀ yastahillun wọ́n sọ dẹ̀tọ́ al-hirr zina níjẹba wọn wọ́n sọ zina wọ́n sọ dẹ̀tọ́ wọ́n sọ agbèrè panṣágà wọ́n sọ di ẹ̀tọ́ bí ẹni pé nǹkan tí ò burú ni. bẹ́ẹ̀ náà ni alḥarir aṣọ harir tí anabi ní kí àwọn èèyàn máa wọ̀ tí ọlọ́run ní kí àwọn mùsùlùmí máa wọ̀ pàtàkì jùlọ ọkùnrin. wẹ̀lìkọ́mùrọ̀ àbí ọtí àwọn tó bá ń sọ di nǹkan tí ò yẹ wọn kà á kún pé àbúrú ni tí wọn ò jìnnà sí. wẹ̀lìmáyàzif àti àwọn orin ìmọ̀ gbọ́ orin àti lò so àwọn oríṣiríṣi tó ń kálukú náà ń gbọ́ káàkiri lónìí o ẹni tí kò bá jìnnà sí i so ẹ wo irú bíi náà ni ẹlòmíín tẹ́ bá ń sọ pé ẹ má gbọ́ music ẹ má gbọ́ music má yóò ní ibi ẹni pé wọ́n fẹ́ fàyè nì là wọ́n fàyè nì là orí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ní mùsùlùmí gidi ó lè sọ pé ó ṣàyè gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ jẹ́ mùsùlùmí ṣe ṣe é o ní gbogbo nǹkan lọ́fẹ́ ṣe wàláì kò ṣeé ṣe kò sí sẹ̀mí ayé tíyàn ń ṣe gbogbo sẹ̀mí kọ̀ọ̀kan tí wọ́n ní mo fẹ́ free kódà mo wà ní school wàláì ò lè free school ní àwọn protocol àwọn kankan tó ní àfẹ́ ah, eléyìí ní school yìí so school nu bó ṣe pé bí iṣẹ́ kan náà lọ́ba wà ní wọ́n sọ fún ọ pé àfẹ́rù ah, nǹkan báyìí so so ó lè fẹ́ wo bòmíì wọ́n ní àwọn ọ̀fẹ́ wọ́n ní no smoking pé àfẹ́ ah, so níbòmíì wọ́n ní Indian ends not allowed so nítawọn ènìyàn ọ̀fẹ́ ni wọn kálukú sọ pé mi ya yà fẹ́lẹ̀ yà so ọlọ́wọ́ eze azza wa jal òun náà na ní nínú iṣẹ́ tó wọ́n fẹ́ fẹ́ ni ìlú ijó ń bẹ lára nǹkan tó wọn ọ̀fẹ́ báyà Kùránì náà kílẹ̀ lérí a wàmá allamnahu ash-shi'ra wàmá yanbaghi lahu olúwa ní àwọn òfin orin kọ́ ọ àforin mọ́ ọ́ kódà kọ́ lẹ́tọ̀ọ́ fẹ́ràn tó ń já nàbí ọlọ́run ká ní orin nìkan tó ti gbà tí wọ́n wá tún jẹ́ pé ọlọ́run tó sọ pé wash-shu'ara yattabi'uhumul ghawun tí àwọn tó ń kọrin yẹn ẹni tẹ́ bá rí àwọn tó bá ń jẹ́ àwọn fáǹsì wọn àwọn ọ̀dẹ̀ ìyẹn ni ọ̀dẹ̀ so ẹ̀sìn mọ́ gbẹ́ndé bá ń tẹ̀lé wọn ẹ̀rí parí bẹ̀rẹ̀ wọn lè kó àwọn gbọ́ o wọn ọmọ o ọmọ ní tí wọn ò jẹ nǹkan kan lé ní ọmọ ní ọmọ gbowó lọ́wọ́ àbí ọmọ ọ ẹ̀yìn ọmọ ọba ní ọmọ ní o sì mọ gbowó lọ́wọ́ so kí ẹ bá wo owó tó bá ń là ká ìjòkó kó gbọ́ tí wọ́n ń kọ ò ní rí nǹkan kan pé ọkàn rí pé ah, àwọn kan gàn náà ni so ló wí bẹ́ẹ̀ ló wí bẹ́ẹ̀ ni tí wọ́n ń bá lọ ni anabi sallallahu alaihi wasallam ó láwọn atẹ́bárẹ́ tí kò bá ka orin music ẹ̀rí kọ́mọ lùlù kọ́mọ jó kọ́mọ ṣogbẹ̀ tí kò ká kún tó rí pé nǹkan kéékèèké jákùnjọ àwọn ti live ni ó rí pé ọtí mímu àwọn ti live ni ẹ̀rí pé ẹwu gbogbo nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó pọ̀ síbí yìí ẹni tí ó lọ lè mọ ọkọrin tí ó lọ mọ jó patí bí tó bá ti ń jó patí ẹ̀ẹ́rì ọtí ń bẹ bí tó bá ti ń rí ọtí ẹ̀ẹ́rì zì náà ń bẹ́ẹ̀ àlẹ́sọ̀ ọ̀sọ́làmù ní pé gbogbo àwọn nǹkan yìí ẹni tó bá ń rí sí ẹ̀tọ́ ni a ànábì ní subhanallah ìlàsẹ̀ irú ṣe iṣẹ́ wa rí lára wọn ni pé ànábì ní àwọn kan àkàwámún ìlà jambi alamin àwọn kan mẹ́wọ́n lọ́lẹ́ jókòó lórí òkè wọ́n kọ́ ilé tó ga yẹ̀rọ xẹlẹ́ ibi sáré atin lahum wọn lè dún ní àyè kan yàtí imul faqiru lè xaajatin tálíkà ó sì wá bá wọn fọyà kòlú náà irji ilayna gadan wọn ni kò padà wá lọ́la ò ń dá lóhùn sọpá sínlé tó ẹ sọ pé kọ́ tilẹ̀kùn ẹnu géètì wọ́n ti fi haúsá síbẹ̀ tó bí gbogbo àwọn àwọn aládùúgbò wọn bá wá aráàlú wọn bá wá pé afẹ́wárí lágbájá ni haúsá wọn wà dúró ìwọ ni wẹ́tì wọn ni alájì láfẹ́ rí alájì wọn ni alájì láfẹ́ rí wọn ni bá bá yorùbá wọn ni wọ́n tó sí alájì bá turanci ah so yóò wá ní ẹni àwọn ọkọ̀ àà ah, ah, yóò wá ní báyìí nìsín so anabi àyànsọ̀ sọ́la wọn ní irú ìwà tẹ́ mọ̀ rí lára wọn nù sẹ́wárí gbogbo ẹni tó bá di kó wá ti ń fẹ́ràn ijó patí olórin ọtí zina gbogbo ọ̀nà dandan ìwà yìí ẹ̀ kọ́ ẹ̀ padà mọ̀ rí lára rẹ̀ náà torí ṣètọ́nù ó ti kó sí gbogbo ọ̀nà tí wàá fi ṣojúre tí ó fi kó èrí tí ó fi rí ọ̀nà ọlọ́run ọba ṣètọ́nù ò ní jẹ́ kó débẹ̀ torí ó ti kóra rẹ̀ sínú àdánwò anabi sọ̀rọ̀ sọ́lá wa ní ṣerú àwọn ẹni yìí ha so tinubu bí ọlọ́wọ́n bá wọ́n ní wàláhí ọlọ́run lè bínú torí pé yóò sì pa wọ́n rùn kódà ọlọ́run lè bínú torí pé yóò lè sọ wọ́n di ọ̀bọ wọ́n yóò máa ṣe huhum kírídàtàn wà kàná sírí la yawmil qiyamah ní pẹ̀lú àtàndánwò yẹn tòun náà ni pé bí tí mo fẹ́ lò ní hadisi yìí tòun náà ni pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé ìwà ẹ̀ṣẹ̀ láńlá burúkú ni kí èèyàn máa ṣe zìnà ó tún wá burú kí èèyàn tún máa rí sí pé òun ń ka ìdá ẹ wà ní pírú ẹ̀ṣẹ̀ mi tà ń ṣe láwùjọ wa lónìí yìí gbogbo nǹkan tí mo kà yìí tó dẹ̀ lómi ìgbà bá ṣe ń gbé ọmọ yẹn pé kí ni àwọn eléyà ń sọ báyìí nìsín yà kí èèyàn máa jò à ká má gbọ́ kíní má ká má gbọ́ mísì ká má gbọ́ kíní tiwa má fún kálukú ní gbogbo àwọn kan tí ń gbọ́ kálukú ní fáńsọ̀ ìfẹ́ mọ̀ káwọn ní kọ́mọ̀dé kí bẹ́ẹ̀ pé èèyàn ń ka àwọn kan so wọn ni àìní àìní ò lè mọ́gbọ́ alábì mi ò lè mọ́gbọ́ àyìndé mi ò lè mọ́gbọ́ kẹ́nìkan mi ò lè mọ́gbọ́ gbogbo oríṣiríṣi tán gbọ́ kí tó gbogbo ẹ̀ tó àwọn èèyàn orí sábúrú ni wọn ò rí sí ní tí ọ̀dà ṣé mo ọ̀tọ̀ tí ẹni kéèyàn kọ́kọ́ mọ̀ pé àbúrú ni nǹkan ti ń ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ wa ni kéèyàn tiẹ̀ mọ́ rí sí àbúrú anábì ní àbúrú ńlá nìyẹn tó wọn náà ni pé mùsùlùmí tó zina anábì sallallahu alaihi wasallam ojú kó yíwa pé àbúrú ni tó kọ́dà kí Islam عد الإسلام رغبة في السنة وتعتيل مما يعرف بعدم كمال الإيمان تبقى في الدين تشقي إيمان له قلني الشروع ìṣòro ti bá ìgbàgbọ́ rẹ̀ ṣòro náà ni pé ẹni tẹ́ bá ti rí tó ṣe pé ó máa ń wá ọ̀nà tí ó fi ṣe zìnà tí kí gbogbo ọ̀nà zìnà ní ọmọ wákàkiri ṣò ọjọ́ kùnrin ni ọjọ́ obìnrin ni ọjọ́ ẹni tó ti ní ọkọ ńlé ni ọjọ́ ẹni tó ti lọ́kọ ńlé ni ṣò kí gbogbo plan zìnà ní ọmọ pílánì káàkiri nígbèsí ayé rẹ̀ tó ṣe pé ìrìn zina náà ní ọmọ rìn káàkiri ìmúra zina ní ọmọ múra káàkiri so irú ẹni yẹn kẹgbà pé ẹni tí ó ní ìṣòro níbi ìgbàgbọ́ ni sòrò ẹni yẹn anabi sallallahu alaihi wasallam àbí ìhùrẹ́ àlọ́gbà ọ̀rọ̀ yìí wá anabi la yazni zani hina yazni wa huwa mu'minun anabi ni ẹni rí ẹni tó ń ṣe zina nígbà tó bá ń ṣe zina yẹn lọ́wọ́ kó wá jẹ́ mùmìnì tó pé tá a gbọ́dọ̀ tún pé kéèké mùmìnì ọ̀ mùmìnì ni tó wá jẹ́ pé tó ń kírun tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó àmọ́ ọ wá ń ṣe zìnà ànábì wa ní ẹni tó ń ṣe zìnà nígbà tí bá ń ṣe zìnà yẹn lọ́wọ́ kò kí ń ṣe mùmìnì tó pé má yẹn ni pé ó ti dipò kí ó ti di ọmọ èèyàn burúkú lọ́dọ̀ ọlọ́wọ́ bá nígbà tí ń ṣe zìnà yẹn ó lè ẹni tó ń lo jìbìtì ẹni tó ń wọ ń kówó lówó yahoo so àsìkò tí bá ń ṣe nǹkan ìyẹn ẹni yẹn ò kí ń ṣe mùmíní ìgbàgbọ́ ti ra yòrò lára rẹ̀ lásìkò kì í ṣe mùmíní tó pé lásìkò yẹn Ànábì ní wala yashrabu al-khamra ina yashrabuha wa huwa mu'minun bẹ́ẹ̀ náà ni ẹni tó mutí náà lásìkò tí bá mutí yẹn lọ́wọ́ kò kí ń ṣe mùsùlùmí gidi ìgbàgbọ́ rẹ̀ ti ní ìṣòro ìgbàgbọ́ rẹ̀ ti ní ìṣòro lásìkò òun ìkọlọ̀ kọmọṣà làwà níbi ìṣòro ìgbàgbọ́ tó tẹ́bá rí zina tí àwọn ń ṣàlàyé nípa rẹ̀ yìí zina tá ń ṣàlàyé nípa rẹ̀ tó òun náà ni pé ó ní àwọn mọdọrọ àwọn aburú àwọn aburú rẹ̀ pọ̀ gan-an tó tó pé ó máa ń ṣe fún ẹni tó ń ṣe zìnà kó máa ń ṣe fún àwùjọ nínú àwọn aburú tí ó máa ń ṣẹlẹ̀ ni pé ìmọ̀ ṣe zìnà ẹ̀rí kí mo ṣàlàyé jọ ní ìpè tó ń jẹ́ zìnà òun náà ni kí mùsùlùmí abọ́mọnìyàn kó máa ní àṣepọ̀ ọkùnrin sóbìnrin láláìsí oyè gèè aláìsí àṣopọ̀ mímọ́ táǹpẹ̀ ní nìkáà tí ò sí láàrin wọn kẹ́sì mọ́ bára wọn ní nǹkan papọ̀ so ànúwá ìzìnà kí n tó débi mọ̀bọ̀rọ̀ tó zìnà jí kan rọra débi eléyìí nànà àwọn ọ̀nà oríṣiríṣi wo ni zìnà sí máa ń gbà wá tọ́lá lómi ibi ilé ìgbódìgbà tí wọ́n bá ní àṣepọ̀ yányán ẹni pé tí ọkùnrin àtobìnrin tó bá ti ń bára wọn láṣepọ̀ ẹ̀hẹ́n ti ń jẹ́ zìnà nù àwọn kan mìíràn bẹ̀rẹ̀ zina táwọn èèyàn ń practice tí wọ́n mọ̀ pé zina ni so wọ́n kàn lè jura wọn lọ ní ẹ̀ṣẹ̀ ni wọ́n kàn wúwo jura wọn lọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba. anabi sallallahu alayhi wa sallam nínú hadith Abi Hurairah radiyallahu anhu anabi ni inna allaha aw yani kutiba ala ibn adam hadhuhu min zina anabi ni gbogbo mẹ́ẹ̀dẹ́nìyàn náà ni wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ipe aa ah, ah, wọn náà ti o ti gbẹ̀ṣẹ̀ o ti ní o ti gbẹ̀ṣẹ̀ jìnnà sọ̀tẹ̀ yẹn ó kàn lè jura wọn lọ ó sì pọ̀ jura wọn lọ anabi sọ̀rọ̀ sọ́lọ́m ní pé kutiba ala ibn ádámù hazzuhu min az-zina yẹn kí gbogbo ọmọ anabi ádámù kọ̀ọ̀kan náà ni yóò máa wọnú zina sọ̀tẹ̀ àti ti fẹ́ sọ ní ìsìn ni pé ó fẹ́ pàkíyèsí ní kí mùsùlùmí ó ṣọ́ra kí mùsùlùmí ó ṣọ́ra fáwọn nǹkan kan láti pé kọ́mọ́dé pé yóò lọ lè wọ inú wàhálà zina anabi sallallahu alayhi wa sallam gbàtú gbé ọ̀rọ̀ yìí ó ní al-aynu tazni anabi níṣẹ́ rí ojú a máa ṣe zina bẹ́ẹ̀ sí rí ojú máa ṣe zina wa zina an so zina ojú ni kíyàn owó kíyàn ẹni ẹlẹ́ni kó tọ́jú mọ́ yẹn fá kẹ́ni wọ́n pé akíló ah, ah, tó ń wù mí báyìí tó yẹn ni kí n wo obìnrin wo obìnrin wo obìnrin olóbìnrin àbí kí n wo ọkùnrin ọkùnrin ọlọ́kùnrin lóbìnrin tó aburúlá ńlá ni eléyìí sànẹ́bí jẹ́ kó yẹ pé ah, ìdìnnà ojú nìyí hàn so bẹ́ẹ̀ ní sẹ́yìn bá ń fi tó má ti di pé ń fi ojú náà ṣe ìdìnnà pé yẹn ń ṣe ìdìnnà ojú á jẹ́ pé ẹni yẹn òun náà yóò gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ní anabi sallallahu alaihi wasallam sọ fún Ali ibn Abi Talib nígbà tó béèrè pé tí yẹn bá wúyàn tí yẹn wúyàn yẹn ni pé yẹn wú obìnrin olóbìnrin tó tó yẹ pé nazratan fujahiyya wíwò gígí ni kì í ṣe pé ó kàn dídì pé ń wù ọ́ anabi ní sórí nazratal ula lak tó bá wù òun òyìn ní ọ̀gbẹ̀ṣẹ́ o ó ní wọ́n nazratu thaniya alayk tó bẹ́ẹ̀ lè tún wò tó kọ̀ntínú ojú yẹn lẹ́lẹ̀kejì ìyẹn ti bẹ̀rẹ̀ sí ní gbẹ̀ṣẹ̀ lò sòdẹ́ ńlẹ́yìn náà gbọ́dọ̀ ní fi mo ti rí lẹ́ẹ̀kan yẹn wà ní kájúkú ń bẹ̀ bọ̀rọ̀ kò tún gbẹ̀ṣẹ̀ náà nìyẹn. tó ń tí anábì ń sọ fún àìlè radiyallahu anhu wọn ni pé tójú rẹ báyìí ṣe wo obìnrin lóbi tẹ̀sí kájú rẹ. tó náà ní àyà al-Qur'an ní nur àyà thirty one olùwọ̀bá ni wa kullil mu'minati yaghudna min absarihin olúwa ní ẹ sọ fún àwọn mùsùlùmí obìnrin kí wọ́n rẹ ojú wọn kalẹ̀ ẹ̀rí lẹ́yìn ìgbà tán ẹ̀kọ́ ayé kan bò ti wà àdìsí kí wọ́n bò kán bo ojú ti wà tòun tí bẹ́ẹ̀ tí yẹn bá bo ojú yẹn ìyẹn tún gbọdọ̀ rẹ kalẹ̀ kì í ṣe kó wà ní mo ti bojú àwọn mo ti free wo ò rí àwọn èèyàn rí wọ ìwọ́n mọ̀ wá wú àwọn èèyàn ní wíwú tí ọlọ́run ọba ọ̀fẹ́ tí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìyẹn ni pé fáwọn obìnrin olúwa ni wa kullil mu'minat ẹ sọ fáwọn mùmínì lóbìnrin yaghdudna min absarihin kí wọ́n rẹ ojú wọn kalẹ̀ wa yahfazna furujahun kí wọ́n rẹ abẹ́ wọn àkànṣọ abẹ́ wọn kí wọ́n fi ṣe ìṣekúṣe tó mì pé ojú rírẹ̀ kalẹ̀ èèyàn sọ ojú kò níbi ìsìn tí èèyàn bá ti rẹ ojú wọn kalẹ̀ ajẹ́pẹ́ ni kò sọ ojú rẹ̀ níbi ìsìn tó náà ni pé ẹni tí kì í bá ti ṣe ọkọ èèyàn lóbìnrin kò kí ń ṣe àbúrò rẹ̀ kò kí ń ṣe bàbá rẹ kò kí ń ṣe ẹ̀gbọ́n rẹ kò kí ń ṣe ọ́nkù rẹ so kò nídìí kọ́ ọmọ kẹjọ wá fojú sí mẹ́rin kẹmọ wá jùmọ̀ra yín lọ títí lọ títí lọ títí sùúrù rẹ̀ ọ̀dà so nínú ọba so yẹn ni pé ṣe yàn so olúwa ni so kọ́sì máa fi nǹkan kan hàn àfihàn tó bá ń hàn níbẹ̀ nínú ọ̀ṣọ́ wọn gbogbo ọ̀ṣọ́ tó bá ṣe wọn ò gbọdọ̀ jíkẹ́ nìkan kan rè àfi tó bá hàn fún ara rẹ̀ aṣọ ọ̀ṣọ́ ni ẹ̀ẹ̀kan létíró ọ̀ṣọ́ ni kan lo fáwúdà ọ̀ṣọ́ ni ẹnìkan kan gbọdọ̀ rí àfi tó bá hàn fúnra rẹ̀ wo ni hàn fúnra rẹ̀ wọn náà ní irú aṣọ ní ìsọ̀bí àwọn wọ hijabu tó jọ̀ṣọ́ wọn wọ aṣọ tó jọ̀ṣọ́ wọn fi hijabu lé so ẹnìkan kan gbọdọ̀ rí aṣọ àfi tó bá zọ́hàrọ̀ mí ni àyè tó bá hàn níbẹ̀ fúnra rẹ̀ bí abdullahi bin oyinbo bin masoud bó ṣe ṣe àlàyé rẹ̀ lélẹ́yìí tó bá kan àgbà tọ́lọ́wọ́ bá tó ń bá a lọ ó tún ní ìwà nẹ́bí sallallahu alaihi wasallam sọ fún àwọn obìnrin àwọn ọkùnrin náà káwọn ọkùnrin náà káwọn náà ṣọ́ ojú wọn káwọn náà tí wọ́n rẹ ojú wọn kalẹ̀ káwọn náà mọ́ lọ lè wo obìnrin olóbìnrin kọ́nà rẹ̀ ojú wọn kalẹ̀ kullil mu'minina yaghuddu min absarihim tó fáwọn mùmìnì lọ́kùnrin náà káwọn náà rẹ̀ ojú wọn náà kalẹ̀ yẹn ni pé ọkùnrin má lọ lọ lè wo àwọn obìnrin olóbìnrin ní ìwò tó kí wọn náà fẹ́ àá irú àdánwò wo ló ti kó bára rẹ̀ yìí so ní ìwò tó kí ọ̀tọ̀ ní bó ṣe ń wo ọ̀tọ̀ ní tẹ́mi rẹ̀ ọmọ rò so anabi sọ̀rọ̀ sọ́lá mi jẹ́ pé wá pé àlà àyìn tẹ̀sìn olójúmọ́ zina an-nazar wíwò òun náà ni zina ti ojú kí wọ́n tẹ́jú mọ́ bí olóbìn àbí kí wọ́n tẹ́jú mọ́ ọkùnrin ọlọ́kùnrin anábì tó ní wal-famu tazni ẹnu tẹ́ rí yẹn náà yazni òun náà máa ṣe zina ẹnu máa ṣe zina wa zina'u at-taqbilu zina rẹ̀ ni pé kí wọ́n máa fẹnu kó obìnrin olóbìnrin kì í ṣe ìyàwó rẹ̀ òun kìí sí rẹ̀ tó zina yìí. واليدان تزني أنا بن أومي جامع زنا وزناهما اللمس زنا ميجي نكي وباو بريمو وريوتهم باو بري لوا wọ́n ní àwọn òbí àwọn òṣìṣẹ́ ní ìṣẹ́yọ́kẹ́ pẹ̀lú rẹ̀ sọ́ni pé àwọn èèyàn ká kún aburú sí mi so anabi sọ̀rọ̀ sọ́lá mi pé kò dáa òbí ní láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ hadith yẹn ṣùgbọ́n náà ni màá máa bá lọ síwájú kí n gba ìbéèrè zero eight one zero ẹ̀rí pé ìbéèrè ni mo pè ó ìbéèrè ẹni tí ó bá lọ wíkẹ́ sí ìbéèrè dákun máa máa ní ọ̀fẹ́ pè mí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one naam. Wa salaam hello náà mẹ́ta wọ̀. ah kí ni yóò clear o mi gbọ́n tẹ́ ń sọ o kò clear. aleykum salaam. alhamdulilah. naam jazakumullah khairan. ọ̀gá ńlá náà ẹ káwọ́ sà. ìgbàkùnlọ̀kẹ́ àmì àtẹ̀yìn náà. náà. ṣé obìnrin lẹ́tọ̀ọ́ àti tọ́sí ọkùnrin tó bá láìkì tọkùnrin náà tí ò ní ìdíyàwó lé tọmọbìnrin tó bá láìkì sí obìnrin lẹ́tọ̀ọ́ àti tọ́sí rẹ̀ fún òun fẹ́fẹ́. ok ìbéèrè tẹ béèrè ìbéèrè tí ó lágbára díẹ̀ ni òun ni pé kí obìnrin kó sọ fún ọkùnrin pé mo fẹ́ fẹ́ ọ ọkọ ni pé kò sí ní tí mẹ́ẹ̀ àmọ́ obìnrin yẹn gbọ́dọ̀ kíyèsí irú ọkùnrin tó ń fẹ́ sọ rẹ̀ fún tó bá jẹ́ pé ẹni tó jólóbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní yóò mọ̀ bí ó ṣe bá a lò tí kò ní bá a lò pé ìwọ ló kúkú wá wọ́ra rẹ̀ bá mi tó èmi náà sì lálàṣe rẹ̀ tó irú nǹkan báyẹn náà lè yẹn gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ rí i pé tábà wo ìtàn Ànábì sallallahu alaihi pẹ̀lú Khadija Khadija gangan ni ó wù láti fi Ànábì sallallahu alaihi wasallam tó sì gbégbá ọ̀nà tí ọlẹ́tọ̀ òun náà ni pé ó rán àwọn kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kàn bá nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sálẹ́mù sọ̀rọ̀ irú àwọn kan báyìí kò sí ní tí ó burú mẹ́ àmọ́ kí n kì í sí pẹ̀lú ẹni tí èèyàn bá sọ irú àwọn ọ̀rọ̀ báyẹn tí wọ́n lọ́wọ́ àìlẹ̀ náà. ọ̀rọ̀ kẹsàn-án ẹ̀kọ́ ní rédíò yín ẹ̀kọ́ ní rédíò naam hello àní ẹ sọ́kùn di rédíò yín mo ń gbọ́ yín báyìí. náà mo ní ìbéèrè pé tí ọmọ mùsùlùmí bá kú tó bá para rẹ̀ ṣàkóso àwọn olùkọ́ jẹ pọ́ńsíà tí ó para rẹ̀ tàbí àwọn ọmọ para rẹ̀ àwọn lè kí ìsìlá ní ìṣẹ̀dá. Mm, bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá Islam wọ́n á kẹ̀rùn sílá so wọ́n á kẹ̀rùn sílá bẹ́ẹ̀ ni torí àfi tó bá tún mọ nǹkan tọ́nà pé bóyá nǹkan tí wọ́n tọ́nà di kèfèrí ní ibẹ̀ tí ń ṣe àwọn tó wáyé pé ọkàn ṣe yẹn lásán bóyá ó jẹ gbèsè àbáyé ṣú àbí nǹkan kan ṣe lọ àlọ wá ó sì ń tí ọ̀dà ó burú àmọ́ akẹrùn sílẹ̀ kó láà tọrọ àforíjì ọlọ́wọ́n bá fún un. maaleykum salaam. orúkọ mi ni kọ́mọ ismail aláwọ̀ láti jẹ́ ọ̀sùn. náà mẹ́ka bọ̀tọ̀ ẹ̀sùn ìsáàtì. Ìgbà tó jẹ́ òwe ní lọ́gá yìí pé tí gbàgbà ni kóbìnrin kó bo ojú rẹ̀ sọ̀rọ̀ àwọn àfáà látọ̀dọ̀ rí àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wọn pín sí méjì kò sẹ́ni tó takò pé kò sí nínú ẹ̀sìn kò sí gbogbo ọ̀nà gbà pé ó wà nínú ẹ̀sìn pé súnà tàbí sallallahu alaihi wasallam wà ní pé tí súnà wájibà wà ní àbí súnà mustahabba ibẹ̀ ni ìyapa ẹnu ti wà so yẹni pé torí súnà tí ń jẹ́ wájibà ni pé súnà tó jẹ́ dandan tó pé tí ọba ṣe ọmọ gbẹ̀fẹ̀ súnà mustahaba ni pé tó bá ń ṣe tí ò ní sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ torú ẹ̀ náà dẹ́ pọ̀ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa sẹ́wúrú àwọn ẹjọ́ àlàrúbá ẹjọ́ bíi kí sòkòtò yẹn ọmọ kọjá kókó ẹ̀ṣẹ̀ nìsín súnà wájibà ní ti pọ́ọ̀rọ̀ yẹn ni ṣé wàá worú kíyàn ó ṣí ojú mo ní pé àwọn ọ̀rọ̀ àwọn afáà pín sí méjì báwọn àmọ́ ètò clear ṣé ní tèmi bá yín sọ̀rọ̀ yìí mo ní pé ọ̀ràn yẹn ni kóbìnrin ó bo ojú rẹ̀ ọ̀ràn yẹn ni ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó hàn sí èmi tí wallahu a'lam tèmi bá ní kí wọ́n ṣàwọn àlàyé ẹ̀rí yẹn bọ̀ kì í ṣe ibi tí à ń lọ lónìí nìyẹn àti kí lẹ́yìn náà kò sí ẹ̀tọ́ wá sí àyè fún wa tó báyẹn wallahu a'lam ẹ jẹ́ kí n gba last question yìí. maaleykum salaam. ẹ dákun mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan ni. naam. ẹ dákun tí òkú bá kú ṣé ẹ̀tọ́ ni kí ọmọ ẹ̀ náà kún ọkọ̀ kájọ gbé sínú kòtò. ẹ bẹ́ẹ̀ ni ó wà nù hadith Ànábì sallallahu alaihi wasallam àwọn tó bá súnmọ́ òkú jù àwọn náà ni kí wọ́n gbé òkú sínú kòtò so kódà àwọn náà àwọn náà ni kí wọ́n wẹ̀ ẹ̀yàn náà ń bẹnu tún náà ń bẹnu tún kọ̀ọ̀kan sí àdúrà kan tí wọ́n ti fi ni lọ́wọ́ ní mílíọ̀nù alákínà kún bílíọ̀nù yìí kò sí ìwọ̀n yóò sí nẹ́ẹ̀sìn ọkàn dìpẹ́ sílẹ̀ mẹ́ta tó ìtàn tó wà ní sínú ọ̀nà ìṣọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ àbí ìdùnnú láì tààlà fún àwọn tí a bá fẹ́ kátó kan kan ọ̀kẹ́ oníkàwé fún gba question naam. salaamaleykum. aleykum salaam. ó kọ́ sí mi abdulatif táwọn èèyàn mọ̀ sí ẹgbẹ̀rún láti tẹ́tíńkà. sọ ẹ káwọ́ ẹgbẹ̀rún. ìbéèrè mo ní. ní pé tó bá ṣe ṣe èèyàn bá níyàwó lé ẹbí jọ fẹ́ra ẹgbẹ́ ti bímọ bíi méjì fún ayé èèyàn wá ní ìdíje tó bóyá kẹ́ni ẹ̀kọ́ ẹ̀hà kéèyàn ha lójú kó má bójú tó bá lóun ọ̀fara mọ́ kéèyàn lẹ́tọ̀ọ́ àti fi obìnrin yẹn lé àti kó lẹ́tọ̀ọ́ tó lè fi ètò ìdí ẹ̀. ṣe rí ẹ̀sìn ọlọ́wọ́n ọba kò yẹ sí pákáleke ń bẹ́ẹ̀ ìyẹn jẹ́yàn ń pàṣẹ sí ọlọ́run ìtọ́ apẹ́sìn ọlọ́run bá ní ìyẹn jẹ́yàn ń pàṣẹ onídìkọ́ jẹ́ pàpọ̀ onídìkọ́ ní dandan tó ó ní àwọn ọ̀nà tí ẹ̀ mọ́ fi ń fi iṣẹ́ eré wú yẹn láti ṣe torú àwọn ọ̀nà yẹn nìkẹ́ni yẹn kọ́ lọ lè mọ̀ bóyá tẹ́ni yẹn bá pè ní sí ẹ̀yìn ètò tí mo lè ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan fún un tó àmọ́ kírú ẹni yẹn àrọ̀ kíkọ́ mọ̀ ní pé dandan tí màá fi kalẹ̀ tí o bá ti bójú àwọn ọ̀nà tó yẹ kọ́ gbà náà ní kọ́ gbà tó kọ́ lọ́mọ́ṣà sínú ọ̀rọ̀ fún wa zero eight one zero three three five one four five nine zero eight one zero thirty three fifty one fifty four nine so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ àtọ̀mọ̀ pàdé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.